mo lé mi ò fọ́jú dọ́ba. àjàdí ẹ bá mi pé kábíyèsí ọba kàmọ́rù kí ni tiwa. bàbá dẹ́kun máa bọ̀ lọ́dọ̀ ni mo fẹ́ rí ẹ bá. èmi ò tó bẹ́ẹ̀ kí n gbórí adé dìde torí bàbá mi ni ọba kàmọ́ dì í adékúndàkùn máa bọ̀ lọ́dọ̀ mi mo fẹ́ rí ẹ. orí bàbá ikú òní jẹ́ káwá ẹ̀tì nígbà kọ̀ọ̀kan òní ṣàìsàn òní ṣàárẹ̀ òní rọ lápá òní rọ lẹ́sẹ̀ lágbára èyí kù àrè ọba ọba tó mo lébi yóò fojú dọ́gba. ọba tó mo lébi yóò fojú dọ́gba. Adékúnkí ló ṣe tó lè máa fi gbogbo ara jẹ́ mi. ọmọ ní ìdíl ẹdún kí ló ṣe tó lè fi gbogbo ara máa jẹ́ mi. ẹ̀yọ́ máa rẹ̀ sí i. àjàdí iṣẹ́ tí bá ń korí kì í bàbá tẹ̀ iṣẹ́ lè ṣe àbẹ́ lè ṣe. gbogbo ọmọ kan nìkì ẹdún ọlọ́jọ́ tí bá ń korí kì í bàbá yìí iṣẹ́ lè ṣe àbẹ́ lè ṣe. mi ò gbọ́ gbogbo ọmọ òkè onígi o ṣé kò sọmọ ọmọ òkè onígi ń bí ní àjà ìdìbò ìdìbò àjà àwa ládé o àwa ládé o alálẹ̀ ọmọ àlè gbàgbà túndé. àwa ládé o alálẹ̀ ọmọ àlè gbàgbà túndé. Ajá ti dé o, alálọ́ máa lè ta sí mo ti dé. Àmàmà dé o, àmàmà dé o, alálọ́ máa lè gbà pélé. Ajá ni mo kí gbogbo ọ̀dọ́ lu òkè oníjì pátápátá. Ajá àjọṣepọ̀ ọdún tó kọjá lọ́hùn-ún ni ẹ̀yin ọmọ òfin onípín àwọn abájọ ṣọdún òní àjọṣe ní ìsinmi lágbára ọlọ́run wọn ò ní wọ́n ní kankan tì láàrin àwọn àjà ni mo sọ bẹ́ẹ̀ mi ò yọ òwì. adékun ẹ sọ pé bírí ayé tán bírí ayé tán ọlọ́run ò ní jẹ́ òṣókú ọlọ́run ò ní jẹ́ òṣókú àmàyígbọ́pọ̀ Elédùmarè o àmàyígbọ́pọ̀ Elédùmarè o sọ pé igúnnugún ìbúléwé. arákùnrin gúnnugún ìbúléwé. wàá dàgbà wá darúgbó. ọmọ rẹ̀ á pẹ́ fún ẹ. wàá dàgbà wá darúgbó. aya rẹ̀ á pẹ́ fún ẹ. wàá

ọjà ni ẹ má jọ ni ẹ má jọ ọ. ẹlẹ́sẹ̀ mo bẹ wájú bàbá mi èèyàn tó bá yí kó òkú àbú. adébúrò onítàwọn bímọ mẹ́wàá ìgbà balẹ̀ èjì àtẹ̀ ìjàrá àlejò àtẹ̀fà wọ́n balẹ̀ méjì síbò adékun wá kọ́lé méjì sẹ́yìn òbí sọ̀kan lọ́rùn tó kù tó balẹ̀ jì tó kù jẹ́ látàrọ̀ lọ́wọ́ bá orí mo mọ mo torí kì í ẹ má fẹ́ bẹ́ẹ̀ ká lé fún bọ́sọ̀nù lọ́wọ́ wa. Àjẹ́bí mo mo kí bàbá àtọ́mọ rẹ̀ ṣí láàmú ìdí lẹ́nu ọmọ rẹ̀ ṣí ọmọ àjẹjọ òdùn lórí kòòdì lórí kòòdì nílé bàbá ẹ̀yìn ọdún ewé gbogbo kìkì òògùn òògùn tí ó jẹ́ ewé lókùn kan mo ṣe mo ṣe kan mo ṣe òògùn ṣe òògùn àwọn olùṣègùn tí tí bá dúpọ̀ alárúgbó wọn ọdún kan lọ́lẹ̀ lọ́lọ́ òkú bàbá yìí ní alárúgbó parúgbó ẹ̀mọ́ bàbá parúgbó ẹ̀mọ́ wọ́n ní ìwọ́n fi ìṣòro gbọ́dọ̀ ìlànà bàbá tó bí ilé lọ́kọ̀ ẹ̀sọ́ pé ikú dùnkú yìí kúlé. ọjọ́ ni ṣe àtìrí báyìí òkè onígbín náà ni a wà ẹ wò ó. Jimoh ti fẹ́ jó tán ẹ̀sọ́ ti rí báyìí Jimoh ti fẹ́ jó tán ọlọ́wọ́ sórí sórí ti sùn náà wo yóò ti jó tán ọ̀tá rẹ̀ ti jó tán.